yẹ̀kínní ò rí bí sí o ọwọ́ bá a pẹ̀lú ìbọn tó fi ń ṣègbè òkùnkùn bí wọ́n bá ń dáṣà pé ẹgbẹ̀rún sàmú kò lè sámọ́ lọ́hùn lọ́wọ́ tàbí pé yẹ̀kínní kò lè yẹ̀ àṣà náà ti ṣẹ mọ́ ọkùnrin ẹni ọdún méjìdínláàádọ́ta yìí lára yẹ̀kínní akeem lórúkọ ẹ̀ àmọ́ kò rí bí yẹ̀ sí nígbà táwọn ẹ̀ṣọ́ aláàbò social orientation and safety corps tí wọ́n ń pè ní sosafe lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé òun àtàwọn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì ń da omi àlàáfíà ìlú rú lábẹ́òkúta àwọn yòókù sá lọ ní tiwọn yẹ̀kínní yìí tí wọ́n lóun lólórí wọn lọ́wọ́ bà ó sì ti wà lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí alukoro àwọn sosafe moruf yusuf ló fìṣẹ̀lẹ̀ yìí tó aláròyé létí nínú àtẹ̀jáde kan tó fi léde lórúkọ ọ̀gá àgbà wọn sọjí gonzalo ó ní ọjọ́bọ tọ́sídẹ̀ẹ́ ọgbọ̀n ọjọ́ oṣù kẹta tó kọjá yìí lọ́wọ́ tẹ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ó láwọn olùgbé agbègbè òkè jẹun àti àyíká rẹ̀ ni wọ́n ké gbàjarè lórí aago sáwọn sósèfù pé kí wọ́n wá gbèjà wọn látàrí bí wàhálà ìjà àti ìhalẹ̀mọ́ni àwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n wà ládùúgbò náà kò ṣe jẹ́ kí wọ́n sorun àsùndọ́kàn mọ́ wọn nínú ìbẹ̀rùbojo làwọn ń sùn làwọn ń jí táwọn sì ń rìn wọ́n júwe pé ilé pẹ̀tẹ́ẹ̀sì oníyàrá ogún kan tí omíyalé ti sọdá horo lọ́jọ́sí tó wà ládùúgbò nàwárùdín ní ìjẹun tuntun lábẹ́òkúta làwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá yìí kó ara wọn kún inú ẹ̀ ni wọ́n bá sọ ọ́ di ibùba wọn ibẹ̀ ni wọ́n ń sùn tí wọ́n ń jí ibẹ̀ náà sì ni wọ́n ti ń rútú jáde bí èéfín nígbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ibi wọn lọ́gán làwọn ẹ̀ṣọ́ sosafe ti lọ sílé tí wọ́n sọ ọ̀hún wọ́n sì bá yẹ̀kínì nínú ọ̀kan nínú àwọn yàrá méjì òkè ilé náà àwọn yòókù sá lọ wọn ò sì bá àwọn kan nílé ni wọ́n bá fi páńpẹ́ òfin mú un wọ́n lọ́kùnrin náà jẹ́wọ́ láhàámọ́ àwọn sósèfù pé lóòótọ́ lòun jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn àmọ́ níṣe ló takú nígbà tí wọ́n ní kó jẹ́wọ́ àwọn yòókù tí wọ́n jọ ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ burúkú wọn kò sọ̀rọ̀ kò sì ṣàlàyé kan nípa bí wọ́n ṣe ń ṣàkọlù sáwọn olùgbé agbègbè náà àti àwọn itú tí wọ́n ti pa wíwo lẹ́nu awó ń wo ni wọ́n níyẹ̀kínní ìṣẹ́nu mẹ́rẹ́ àwọn agbófinró náà tún gbọn yàrá yẹ̀kínní àtàwọn yàrá tí wọ́n fura páwọn apamọ́lẹ́kúnjayé yìí ń lò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n sì bá ìbọn àgbélẹ̀rọ lójú méjì kan ọta ìbọn tí wọn ò tí ì yìn rẹpẹtẹ oògùn abẹnú gọ̀ǹgọ̀ tí wọ́n faṣọ funfun wé èyí tí wọ́n gbé sínú báàgì àwọn arìnrìn àjò kan àtàwọn ẹsíbíìtì míì wọ́n láfàìmọ̀ làwọn afurasí yìí kò ti mú ìfẹ́ èèyàn ṣètùtù mọ́ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe ṣá gẹ́gẹ́ báwọn so safe ṣe wí wọ́n láwọn ti taari yẹ̀kínní tọ́wọ́ báyìí sáwọn ọlọ́pàá ní ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà lókè ìjẹmọ̀ níbi tí wọ́n ti ń ṣèwádìí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àwọn sì ti kó ẹ́síbíìtì tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ náà fún wọn ibẹ̀ ló wà báyìí tó ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́nu ìwádìí tó lọ́rìn tí wọ́n ń ṣe. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.